بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على من اصطفى وعلى آله وأصحابه مصابيح الدجى أما بعد يقول شيخ الإسلام رحمة الله عليه القاعدة الرابعة أن مشركي زماننا أغلظ شركا من الأولين لأن الأولين يشركون في الرخاء ويخلصون في الشدة ومشركو زماننا شركهم دائم في الرخاء والشدة والدليل قوله تعالى فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون والله أعلم وصلى الله وسلم على وصلى الله على محمد وآله وصحبه وسلم lẹ́yìn dúpẹ́ wa fún ọlọ́run ọba atọrọ ìkẹrẹ àti ọlá rẹ̀ fẹ́ntọ́nà ń ṣàlẹ́sà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sheikhul islam Muhammad bin Abdul Wahhab kọ́lọ̀n kó bá ní kẹ́ al-imam wọ́n ní kọ́ìdà ẹlẹ́ẹ̀kẹrin nígbà wọn ti ṣàlàyé kọ́ìdà àkọ́kọ́ tán ṣàlàyé ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn principles mẹ́rẹ̀ẹ̀rin yìí èyí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ gbọ́ àgbọ́yé tí ń jẹ́bọ ó wá já sí pé kìnnà bá gbọ́ mẹ́rin yé èyàn ò lè là kó mú ẹbọ yóò lè là kó mú gbàgbọ́ ẹbọ tí yóò rò pẹ́ bọ ni. oní wípé ẹ̀nà mushriki zamani na aghlaw shirikan min al-awwalin ní àwọn ọ̀tẹ́bọ ìgbà tiwa ẹbọ tí wọ́n lè kókókó jẹ́bọ àwọn ẹni àkọ́kọ́ lọ. أغلظ بمعنى أشد بمعنى أقبح wọ́n ní àwọn ẹlẹ́bọ̀ ọba ti wá ọ̀rọ̀ tí wọ́n lè ju ẹbọ àwọn ẹni àkọ́kọ́ lọ di anal awwalin torí àwọn ẹni àkọ́kọ́ láwọn tí wọ́n ti lọ síwájú wa nígbà tó tẹ̀sí Islam ìṣirikú na tẹ̀lé ọkọ̀ wọ́n máa ń ṣẹbọ nígbà tára bá dẹ̀ wọ́n ìgbà ni wọ́n máa ń ìgbà yẹn iná máa ń ráyè àti bọ ìjọsìn fáwọn olúwa wọn sí. wọ́n yóò fi kúrò fi ṣe dà àmọ́ tí ìnira bá ti dé wọ́n padà sọ́dọ̀ ọlọ́run wọ́n ń sàfọ̀mọ́ iṣẹ́ ìbádàmú fọlọ́run lásìkò níra yẹn lásìkò fún pínpín lásìkò wàhálà hílàhílo wọ́n sẹ̀rí sọ́dọ̀ ọlọ́run wọ́n pa ẹbọ wọn jì wọ́n pọ̀ ọlọ́run wọn jì wọ́n mú ṣìrìkù zẹ̀mẹ́ẹ̀nì àmọ́ àwọn ẹlẹ́bọ̀ ọ̀gbá tí wá ṣíríkùhùn dá ìmọ̀nìfẹ̀ rọ̀kọ́ ìwọ̀ṣìdà ẹbọ wọn gbogbo ìgbà ni wọ́n ń ṣe é wọ́n ti ń ṣe nígbà tára bẹ̀ wọ́n náà ni wọ́n ń ṣe é nígbà tára bá lé mọ́ wọn. wàdẹ̀lí ìlúkọ́lù tààlà ọlọ́run táwọn sọ yóò lẹ́rìí nù òun náà ni ọlọ́run bá sọ́nà wà tààlà tó sọ wípé fàyídà ọ̀rọ̀ ti bù fúlfúl àwọn ẹlẹ́bọ àkọ́kọ́ tán bá wà nínú ọkọ̀ ojú omi sọ́kọ̀ ojú omi fẹ́ chẹ́rì táàwù lọ́ọ̀hà ó ké gbé ọlọ́run ọba ó ké pọ́lọ́run ọba tí wọ́n máa pàdúrà kíkà kíkà kíkà mọ̀kùrẹ́sínà làbùdíìn ó sàfọ̀ mọ́ àdúrà àwọn fọ́lọ́run ọba lásìkò yẹn pààrọ̀ tí wọ́n ń lò ní ọ̀fọ̀ ní gbogbo ẹni ó pàtì ọkàn wọn rọ̀ mọ́ lọ́run wọ́n sàfọ̀ mọ́ sẹ́fọ́ lọ́run láwùdí wọ́n gbàgbọ́ náà bá ló lẹ́sìn òun ló yẹ káwọn dojú kọ òun ló lè là wọn kó nínú ìṣòro ọkọ̀ ojú omi tó fẹ́ tẹ̀rì má wọn. fẹ̀lẹ́mẹ̀rẹ̀ jẹ́ ohun ilẹ̀ ìbẹ̀rẹ̀ àmọ́ tọ́lọ́run bá ti là wọn tó kó wọn jọ tí wọ́n jàjàbọ́ kó nu ọkọ̀ ojú omi yẹn tí wọ́n kó nu omi tán bọ́ sórí ọ̀dàn orí yẹpẹ̀ ìdáhùn ìṣèkò nígbà náà wọ́n tó rántí àwọn ẹlẹ́bọn bí wọ́n ṣẹlẹ̀ pẹ̀lú nígbà náà wọ́n rántí olúwa wọn wọ́n mú tí ó sàá lọ́mù wá ní wallahu a'lam ọlọ́run bá nífẹ̀ẹ́ ní mọ́jùlọ wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi wa sallam kí ni túmọ̀ kọ́ìdà yìí àwọn ọ̀nà kan wà tí àwọn tó ṣe wípé wọn fẹ́ gbẹ́sìn gírígírí tó máa fẹ́ criticize ẹni tó fẹ́ dúró déédéé nínú ẹ̀sìn wọ́n fẹ́ criticize ẹni tó fẹ́ dúró déédéé lórí súnnà kọ́ ìdá ẹlẹ́ẹ̀kẹrin yìí wọ́n máa ń lo àgbẹ̀ǹsẹ̀ yẹn wọ́n ní àwọn tó jásí wípé wọ́n ń fi àwọn mùsùlùmí wé ẹlẹ́bọ̀ e ìṣèdàgbà ṣe tó yà wọ́n gbọ́ yé ni wọ́n gbọ́rọ̀ ìmáàmù yé àbí kán gbọ́ yé kán máa ń hàn lùfẹ́ nú láti fi dà òdodo mọ̀ àwọn ẹlẹ́bọ̀ àsìkò ti wá alimami rahimahullah ta'ala wọ́n fi ilé ayé lẹ̀ ní ìṣèṣẹ́ century kan lọ tó yọ wọn so àjọ contemporary náà jọ ni wá àjọ lùgbà kan náà ni nineteen ninety náà nineteen ninety eh, nineteen oh, oh náà ni wọ́n fi máa náà lè gbélé ayé rẹ̀ so wọn láwọn ẹlẹ́bù àsìkò tiwa ká má gbàgbé sùdíyà ni wọ́n ti ń lò sẹ̀mí lásìkò káàzọ yìí ìlú tó mọ́jú lórí ilẹ̀ láyé náà ti ń lò sẹ̀mí sùmẹ́sù ti kó báwọn èèyàn débi wípé ẹbọ tí wọ́n tún ń ṣe lásìkò yẹn lẹ́bọ kòbóríyà ẹbọ àwọn tí wọ́n ń bọ ẹbọ pé sọ̀hábà kan ó kó síbi kan wọ́n ti síbi kan ẹjá lọ máa bọ́ ká máa tẹ́lẹ̀ ń fọlá rẹ tọrọ ẹbọ kan ẹbọ ọmọ ọmọ ànábì kejì ibi ma ọmọ ànábì kan sí òun ló gbajúmọ̀ lásìkò jù ẹbọ náà ti ń náà pé à ń lọ sórí orí bàbá wa à ń lọ pàjá à ń lọ sí ìdíje kan nínú ìwà ìdí àràbà kan à alimam rahmatullahi alayhi wọ́n ní ẹbọ tàsìkò tí wá yìí ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ àsìkò tí wá ó burú ju ẹbọ àwọn ẹni àkọ́kọ́ lọ eléyìí ó kílẹ̀ nínú nǹkan méjì tí ò bá kó mẹ́ta nǹkan àkọ́kọ́ ẹjẹ́ àwọ àdúgbò tí wọ́n náà lẹ̀ yorùbá kí ìsìláàmù tó dé ṣàngó ọbàtálá islam kò sí nǹkan tí ń sọ wípé ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀rùn lẹ máa kí ẹ má ṣẹbọ má àmọ́ wọ́n sì gbé òtọ́ sí kíláwì wọ́n ní òtọ́ sí gbogbo ohun tí wọ́n ń bọ lẹ́sùn yẹn gbogbo agbára òkùnkùn wọn tí wọ́n ní ìgbàtara bá dẹ̀ wọ́n náà ni wọ́n wọ́n sin lọ́wọ́ bá wọn sí ìgbàtara dẹ̀ wọ́n náà ni wọ́n mú ẹran lodò tí wọ́n pa sódò náà lolúwẹ̀ẹ́ ń gba lọ́wọ́ wọn tí ìnira bá ti dé gbogbo àwọn nǹkan yẹn ó pàtì ní ọlọ́run kan wà lójú bọ̀ àbọ̀sẹ́kù wà àwọn tí nǹkan yẹn wà lára wọn lára àwọn mùsùlùmí náà wà lẹ́yìn tó bá ti ná gbàrá tó ná gbòòrò torí pé bùkátà ò bíyá ìnira yìí náà ò kó bẹ́ẹ̀ yóò wá sẹ́wọ̀n àtàkùtọ̀ lọ́wọ́ so nígbà yẹn ádámù tabligh risalati ilayhim mẹ́sẹ̀gì islam ò gbọ́dọ̀ tí wọn ọ̀rọ̀ tí wọ́n fi ẹ̀dù ti wà lọ. ọ̀nà kejì ní wípé tẹbára àwọn tó jẹ́ bà kọ́ọ́yá ní àhùdá àwọn tápàpà sẹ́kù nínú wọn lẹ́yìn ẹ̀rì pé wọn ò sojú méjì kódà kí gbogbo òdílé di mùsùlùmí kí gbogbo òdílé di kírísítẹ́n wọn ni rárá o ẹ̀sìn àbáláyé àwọn tó ń ẹ̀sìn àbáláyé ẹ̀sìn ìbílẹ̀ àwọn ọmọ ìjì ó ní tẹ̀sẹ̀ tọ̀ ẹ̀ lè máa sọdún léyà kan wá sí ipò ọdún ẹ bá rí àwọn sáfà jókòó tí ẹ bọ ọ̀pìlẹ̀ yẹn ẹ sì nígbà kírísímásì tí wọ́n wò pé wọ́n kàn ń fẹ́ sọdún fún yìí ó ti wá wù kó lórí tó láyé wò ní wá sọ́dọ̀ pásọ̀ nǹkan ẹ bá gbómi ìgbàlà àfa ẹ bá rántí ọlọ́run wọ́n ti ẹ̀ mọ́ ló ń kà wọ́n nígbàgbọ́ tí ẹ bọ yẹn wọn ò sojú méjì hmm? ọ̀nà méjèèjì yẹn ó já mọ̀ fún fúyẹ́ ju àwọn ẹlẹ́bọ̀ sí lọ ẹlẹ́bọ̀ tí ń lábẹ́ Islam àwọn ń gbọ́ wáàsí wọ́n gbọ́ lectures àwọn àgbà kan ní pé inú ìlú tá a wà wọn ò jẹ́ káwọn alùsùnà ṣe lecture wọn ò jẹ́ káwọn alùsùnà sọ̀rọ̀ ọlọ́run àwọn kan wọ́n dúkù lájà mọ́ wọn àwọn kan wọ́n ń pariwo mọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá àtẹ́bí tí yóò ti máa ran kàn láyé wípé dáwà súnà ti dé wà láì ó ti wọ̀ bẹ̀ ìdá owó ọbẹ̀ kò ló wáyé wà ìfọ̀rọ̀tọ́n àbówó ọbẹ̀ tẹ̀fọ̀rítọ́n ọ̀tọ̀tọ̀ àbúlá ọ̀nà tó ń kejì náà ni ìsídà tí Islam ti wọnú agboolé àbí inú ìletò kan àbábúlé kọ̀ọ̀kan ó wọ níwọ̀ fáwọn tí wọ́n mú ọbẹ̀ ni wọ́n àwọn aláṣeboro àbí kò wọ àwọn tó ti pé aláṣetò ni wọ́n tó máa ń fọwọ́ yẹpẹrẹ mẹ́sìn àmọ́ pé wà nífẹ̀ẹ́ ó kéré nínú abúlé kúnlẹ̀ Yorùbá tẹ̀sí nífẹ̀ẹ́ máa gbóhun kúrò tó tún tó súnà ti wà yìí ó mọ wàá bí òbí náà súnà lọ́dẹ jẹ́ àwọn kẹta rìn káàkiri náà wọ bẹ̀rẹ̀ tán polongo wa. kò fẹ́ẹ̀ sí ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ọlọ́run ọba má ẹ̀yin ní súnà yẹn alágàtà pété ni yín wàhálà yín pọ̀ gbogbo àwọn kan yẹn ti ń fúyẹ́. kódà bí èèyàn bá tẹ̀ ní òògùn ní ìdíjọ òun wà lórí rédíò lẹ́nu ó fẹ́ kéré nu rédíò nílẹ̀ Yorùbá tọ́lọ̀ ti máa ń sàánú dáwà súnà táwọn èèyàn ti ń gbọ́. ó lè wá ṣe é kí wọ́n máa pa ti tiẹ̀ táwọn ọmọ ìwà ẹbọ yẹn ó tó ń burú ju tàkọ́kọ́ gan lọ tó gbogbo àwọn ẹgbẹ́ òkùnkùn téèyàn rò kó ti ń kú àwọn èèyàn tún ń jí padà lóko àṣà àwọn èèyàn ń jí padà lóko wípé ìkankan ṣe wọ́n ti láwọn kí ọ̀nà kejì táwọn ìgbàgbọ́ yé pé ẹlẹ́bọ àsìkò burú jẹ́lẹ́bọ pìlẹ̀ lọ àwọn ẹlẹ́bọ ìsìláàmù lásìkò ìrújú méjì làwọn ṣe la ilaha wọ́n ilá àhùlà wọn ò lè mọ́ bẹ́ẹ̀ ni wọ́n máwọn ẹlẹ́bọ̀ tán yányá وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون náà mọ́sálásí gan náà ni mo ti ń gbọ́ wà ìsìnkú mo ti ń kírun àmọ́ tó máa tán padà sọ́dọ̀ àwọn olùsùn wọn láwọn ẹlẹ́bọ wọn ìkẹ̀kẹ̀ náà jọ ni wá o ẹ̀sìn wọ ò ní ká máa ń ṣe ẹ̀sìn ìbáláyé ìmọ̀lẹ̀ wọ ò ní ká máa ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe ẹ rí pé ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí lè Yorùbá bí wọ́n ṣe wà nìyẹn kódà ní tí wọ́n fẹ́ báyà ní jẹ́jú lọ ní wípé àwọn tí wọ́n pè lápá náà wọ́n pọ̀ láwọn àpá yẹn wọ́n pọ̀ náà níbi tá ń sọ yìí islam ò ní kéèyàn mọ́ kéèyàn dá sànù káfíìsì késáì káfíìsì késáì káfíìsì kí nǹkan fún kinní kan àfáà náà ló ti máa sọ ẹ̀rì fọ́rọ̀ wà fún ìtàwọn ẹ̀nà àkọ́kọ́ lọ à ń jọ ń dáwọ egún fàìdí àmà dáwọ ẹbọ kò sí ẹlẹ́bọ gidi ìpìlẹ̀ yẹn àní à ń fúnra gbogbo ẹnu la fi ń sọ tí ò ṣe kírísítẹ́nì kò sí islámù tó dúró lórí ìlànà ẹbọ ẹ̀ kò ní bá yín dáwọ náà ti mọ́ṣáláṣí rọ̀ bó ti wò ó sèyàn sí yín tó kò ní bá yín gbárùkù tẹ̀sí yín kò ní bá yín kóyọ̀ sí àmẹ́lẹ́bọ̀ ti sin lábẹ́ Islam ó sì ń ṣe iwájú ló mọ̀ sẹ́yìn. lára àwọn nǹkan tó jẹ́ tààlìlẹ́t ká dìdí sí rísìnyí tí mo mú wá ń bí rahimahullah ta'ala tí wọ́n fi ní ẹlẹ́bọ̀ àsìkò tiwa yìí ọ̀rọ̀ wọn burú jẹlẹ́bọ̀ ìgbà wá tẹ̀lọ́ لأن الأولين يشركون في الرخاء ويخلصون في شدة. كما أن أبو أكوكو lásìkò tara bá dẹ̀mù ni wọ́n ń ṣẹbọ sí ìgbà tara bá ní wọ́n tí nira bá dé wọ́n di mùmí ní òdodo ni àwọn ẹlẹ́bọ àsìkò tí wọ́n ní islam dé ni àti ìgbà tara dẹ̀ àti ìgbà ṣòro kò sígbà tí wọ́n ń ṣẹbọ àbí pàtẹ́yìn bá ń bẹ nínú studio orí radio station tó bẹ nínú studio tó ní yá Sheikh Abdulkadir Jailani tó ní gbogbo ẹ̀yìn tẹ̀ ń bẹ́ nílé ẹ dákun bàbá la dákọ̀ wọn yìí ẹ fọwọ́ gbọ́ orí yín mú èmi náà mo ti ń dákọ̀ wọn yìí náà mo di orí mi mú torí bẹ́ẹ̀ yẹn ò bá di mú kéèyàn dákọ̀ bàbá lásán bẹ́ẹ̀ orí yẹn ó kò lọ́rùn yẹn o àwọn ológun àwọn eléṣú ọ̀dàrà àwọn ọlọ́bàtálá àwọn àṣàǹbó wọn ò tí sọ wípé wọ́n bá dákọ̀ àwọn olórí àwọn akólókò lọ́rùn yẹn bí mo bá fún wa irú àwọn ẹbọ wọlé pẹ̀lú tẹ̀ ń gbọ́ mi nílé báyìí ó yẹ kó o dorí yín mò èyí dá akọ bàbá lásán a bá dá akọ bàbá àwọn ẹni ọlọ́run àti kéèyàn fọwọ́ di orí mú la ilaha illallah sílẹ̀ iná wàá fẹ́ burú ju ti Jesus ní nǹkan lọ hmm? kékeré sẹlẹ̀ sẹlẹ̀ sẹlẹ̀ kí mùsùlùmí subhanallah allah akbar ala níyà níyà bàbá sì sọlọ tá a bá sọ bọ̀ pé ẹ bu abẹ́ ìsìlámù lélẹ́yìn wọn ni ẹ̀rí wọn pé wọn á ké bárabá ni àwọn mùsùlùmí àwọn ẹlẹ́bọ abẹ́ ìsìlámù lẹ́nìí ó ṣẹbọ wọn bára dẹ̀ wọn ó ṣẹbọ wọn gbígbà pé kò fi ẹ̀sí mọ́nì kankan máa ń sẹ̀mí tí wọ́n ń lò ẹbọ wọn dá ìmọ́n fìrọ̀kọ́ ìwọ́ṣídà àtìgbàtara ni wọ́n àtìgbàtara rọ̀ wọ́n àtìgbà tí wọ́n ń sun ẹkún àtìgbà tí wọ́n ń rẹ́rìn àtìgbà ṣòro àtìgbà rọrùn kò sígbà tí wọ́n yìí fẹlòmíì ìṣẹ́ mo fẹlòmíì sọ́lọ́ mo kó pàjọ náà èyí tí wọ́n pè lọ́nà sí lárúbáwá bẹ́ẹ̀ èyí tí wọ́n pè nípe ti yorùbá náà bẹ́ẹ̀ mùsùlùmí náà sì ní wọ́n àfa náà ni wọ́n tí àwọn ní àwọn èèyàn gbọ́ ilé bẹ́ẹ̀ ìwà ẹ̀bọ ni agbọ́dọ̀ tó ṣe ẹ̀rí sì máa mú wá mú wá rahimahullah ta'ala wọn olúwa wá sọ wípé fàyìlà rọ́kìwò fìlfòk táwọn ẹlẹ́bọjọ́ kìíní àná táwọn bá ń bẹ náà ọkọ̀ ojú omi tó sì pé ọkọ̀ ojú omi òun náà ní nǹkan àrìnsẹ̀ tó tún gbèrò tó pọ̀ jù lásìkò yẹn àwọn èèyàn ń lo nǹkan ọ̀gùn bí ẹṣin ìkẹ́tẹ́kẹ́tẹ́ ìgbọ́n mélòó lẹ́sìn fẹ́ kó léèyàn tí ó lè gùn lẹ́yìn ẹ̀ mélòó mélòó ní kẹ́tẹ́kẹ́tẹ́ fẹ́ kó nú èèyàn tí ó lè gùn lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n ọkọ̀ ojú omi wọn a pọ̀ nú ẹ̀ ọkọ̀ ojú omi sì rèé téèyàn bá ti rí téèyàn bá ti láǹfààní àti gùn rí ní ship àbáwọn boat yóò di pé bí accident ṣe wà lórí ọ̀dàn accident wà náà náà kò ju omi bó ṣe wà náà lórí òfurufú ìsọ ọlọ́ọ̀bá nìkan ní sọ ẹ̀dá kò síbi tí ó wù ú sí kódà accident inú omi gbà míì ó lè burú gan ju torí ọ̀dàn gan lọ lórí ilẹ̀ lọ torí pé tọkọ ojú omi yẹn bá dà tó bá tẹ̀rì ẹni tí ò bá mu omi wẹ̀ yóò bá lọ ẹ̀rọ abàyàn pàápàá jùlọ ìgbà tí ìjì omi ó yá bí òkun ni inú òkun ni tí ìjì omi bá dé tó bá sẹ́bo tó ń jẹ́ ọkọ̀ ojú omi yẹn mọ́lẹ̀ ẹ̀yin tẹ̀ ń bẹ ní ọkọ̀ ojú omi bó ṣe kó tóbi tó bó ṣe kó kéré tó ẹ̀yin náà ń mọ̀ ní ọkọ̀ ojú omi pé àwa nù ewu àwọn wọ̀nyí dáàwọ̀ lọ́ha mọ̀kànlẹ́sí ìnàlá òde wọn àti pọ̀ lọ́wọ́n bá tó yá mùsàlọ́ mùsàlẹ́ fọlẹ́kì yamtaghasu bihi yamtaghasu bihi nastaghisu bik ìwọ lẹni tí mo ń dóńlà ẹ̀dá tí yẹn bá képe mọ́sá ìdóńlà wa ọlọ́run àti dóńlà wọn eléyìí náà láti gbọ́n kan yé wípé sásìrẹ́rì fún tára bá níyàn gbogbo orí yòówù tó bá kọrí sí pẹ̀lú àníyàn ọlọ́run ọba ló gbà ńlá ọlọ́run máa sábà kẹ́gbàlà mọ́bẹ̀ fún yàn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò fi rí nǹkan yẹn gbọ́yé tó bá ní mọ́lọ́ọ̀bì kan máa ra tí nìyọ́ ìdó mùsùlùmí náà kò síbi tọ́nà ọba yìí ti gbàdúrà láníyàn pé ẹ̀mí tó ti pa sófo sọ́dọ̀ ọlọ́run tí kíláàsì ti dé yẹn kódà kó mọ́lọ́ọ̀bì kan kójú kò sínú ilé rẹ̀ ọlọ́run ó bá bí àbùkátà rẹ̀ ìṣòro yẹn ó kó òfin yóò wá kọrí sílé pásítọ̀ yóò kọrí sórí òkè yóò kọrí sílé aláwo kò sí táwọn náà báyìí ṣe fún báyìí pẹ̀lú àníyàn kíláàsì tó ti wà lẹ́yìn rẹ̀ sọ́nà ọba tí ó gbàdúrà ọlọ́sùn tẹ̀wọ̀n lọ́wọ́ bẹ́ nínú Kùránì tó lọ ní afẹ́mi yìí bòlùmọ̀ tọ́gọ̀ ìdá ẹ̀dá ẹ̀hù ọ̀yẹ́kṣẹ̀ fòṣó àwọn ẹ̀dá alùpùpù mọ̀kúlẹ̀fẹ́ ẹ̀lẹ́ ọ́ àìlẹ́hùn náà ẹ̀mọ́ kọ̀lí ìlẹ́mì náà tẹ́dẹ̀kẹ̀rọ̀ ọlọ́ni àmì yìí mọ̀lùtọ́gọ̀ ẹ̀rẹ́ ní ti máa ń bee ni kurani ẹ̀ntara ni ẹ̀ eda ehu oyekse so bá ń dá ìdẹ̀ntara ni ti maa n dawon entara ni e ti ba n da tara ni lohun wòye ṣìfòsó tí máa ń sípa ayé tí ń já burúkú fẹ́ dà wòye jẹ́ àlùkùn kó lè fẹ́ àti òní sí ńlá òwúlé lórí ilẹ̀ gba wọn tí ń dà yín láàmú ẹ padà borí wọn ẹ jẹjà wọn ẹ̀yin lẹ padà wá lulẹ̀ ayé lẹ́yìn wọn àìláhùnmá àlọ́ sọ́lọ́ mi tún wá yẹ ká tó mọ wá sí pẹ̀lú ọlọ́run ọba bí kọ̀lí ìlànà mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọ̀ níwọ̀nba làwọn èèyàn rántí ọlọ́run ọba máa níwọ̀n bá lò àwọn tí ń bẹ̀rù ọlọ́run tí wọ́n ti ọlọ́run tó yẹ wọ́n yáyí iná ọlọ́run sì fún ilẹ̀ wípé alimọ̀tọ́bù sẹ̀wọ́n kẹ́ni kẹ́ni ti ràn mọ́ẹ́rọ́ ìbáyẹ kéfìrí ìbáyẹ lómi lásìkò tara níyàn tó bá kéfè mi ọlọ́run èmi ò ní irú wípé kò sí èmi má pé kò sí tèmi mi ní òfin kò sí ẹ̀sìn Islam tí mo ní kí wọ́n sìn èmi ọlọ́run ó dó ńlá rẹ̀ torí pé lásìkò yẹn ó mọ̀ mí gẹ́gẹ́ bí ọlọ́run ọba tó dáa. mọ̀jẹ̀ agbẹ́tàn jẹ́ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa nínú Islam ẹ méjì agbẹ́sìn jẹ́ gbogbo ara tí mi wá tà ń sá lórí òkè pẹ̀tẹ́lẹ̀ lókè kìíní kan dáǹgbà tí dáǹgbà tó ń yẹn náà bàbá bú ti yá làfẹ́ tàdó ti yá Karim tàdó ti yá Allah tàdó ti yá Samad tàbẹ̀rẹ̀ sí ń ka ọkọ̀ ọlọ́run tá ń ka oríkì rẹ̀ tá a fi ń sàtẹ̀kùn síwájú ọlọ́run ọlọ́run bí abùkátà wa náà ló bí yá rẹ̀ tó pé lásìkò yẹn ọkàn wa ti rọ̀ mọ́wọ́n ọba ẹ̀kan náà ló lè bá wa ṣẹ́gun wàhálà ti dojú kọ wá. sẹlẹ́mà ẹ̀nà jẹ́ ohun ilẹ̀ lẹ́bẹ̀rẹ̀ ilẹ̀ ohun ìṣèlú wọn àmọ́ láwọn sọ ọjọ́ kìíní àná ọlọ́run bá ti là wọ́n kó òun wàhálà ọkọ̀ ojú omi fẹ́ tẹ̀lé yìí wọ́n dẹ lọ́wọ́ padà nìyẹn. sọlẹ́ náà jẹ́ pé àwọn mùsùlùmí ayé ìsìn kákíyèsí ra wa kéèyàn má tiẹ̀ jẹ́ lẹ́bọ̀ gbèsè pẹ́ الأفضل للمسلم أن يتبرأ من شرك الكل ومن أصحابه ètò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí òdodo kó bọ́ sẹ́kùn gbogbo tí ń jẹbọ àtàwọn ẹlẹ́bọ̀dá torí pé owó ìbádà tí wọ́n bá gbé déwájú ọlọ́run tẹ́bọ̀ bá ilé rí èèyàn ọlọ́bọ̀ ó dà padà fún èèyàn ni ọlọ́bọ̀ ní ìgbà nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń gbàgbára fún lórí ilẹ̀ tí wọ́n dà àwọn ànábì tí wọ́n dà àwọn ànábì ọlọ́run láàmú tí wọ́n gbọ́ tí wọ́n tí wọ́n wọ́n bo láwọn láàárín ọlọ́run bó ti gbé yẹn dìde ọlọ́run má sì ti wà bẹ́ẹ̀ la ilaha illallah wallahu a'lam ala muhammadin wa alihi wa sahbihi so ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú ọlọ́run a mú tíra mi nígbà tí parí tíra tí a sì mú oní ni masailu al-jahiliya sheikh al-islam muhammad bin wahabi rahimahullah ta'ala àwọn náà ni wọ́n kọ tíra yẹn masailu al-jahiliya àwọn nǹkan àṣà ìgbà ayé àìmọ̀ kan tí islam ti dé táwọn àwọn òpin lára àṣà islam ni tó sì pọ̀ gan bàbá fi ń mú wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ lábá làwọn gbé tòyìn tí ń lọ nílẹ̀ lábáwá láyé ìgbà tí wọn làwọn fi kọ tíra àwọn náà máa rí létí máa tó jọ náà láwùjọ ṣe wa masailu aljahiliya ọlọ́run kí ó bá kẹ́ bàbá yìí tí ó gba àwọn afá súnà lóhùn bí wọn bí wọn ti sìn wá tó àti wọn ti sìn wá tó ní ìsìláàmù àti pèsè sìn wá táwọn sọ ní pé bí wọn ti sìn ẹ̀sìn ìsìláàmù fún wa tí wọn gbé ìmọ̀ ìsìláàmù fún wa tí wọn sàlàyé ìsìláàmù fún wa ọlọ́run kó bá san lẹ́sìn lẹ́sìn àjùbá ìlọ la ilaha أستغفرك وأتوب إليك